ربنا هو الإله ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ àríkà fi hàn onírànràn ìṣòro làwọn ọlọ́kọ̀ láyà kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ kíkẹ́lẹ̀ àbájì bẹ́ẹ̀ fi lè rọrùn lọ́mọmi láwùjọ mùsùlùmí ni mawaja consult home of islamic family counseling ti ṣàgbékalẹ̀ ètò ńláńlá yẹn tí wọ́n pè ní mawaja lórí ìkànnì gerin fm ninety five point five amam patigi road gra ìlọrin onírànràn ọ̀nà àtọ̀ títọ́ òtítọ́ fi rí ìdíjọ́ òkú láàrin ọ̀dẹ̀dẹ̀ tí ìbàdókọ̀ fi dùn mọ̀ràn ìmọ̀ràn táwọn tó ti wà nínú ìgbéyàwó ó fi wá ìlanilóye táwọn ọ̀dọ́ ọlọ́mọdé tí ń palẹ̀ mẹ́gbìyàwó gbọ́dọ̀ ní lẹ́mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún barista abdullateef abdullahi asudaisi lórí gerin fm lálálẹ́ jimá friday látàgò mẹ́ta gẹ́gẹ́ tàgò mẹ́wàá kù tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine point five pm ẹ tún lè jàǹfààní àwọn ẹ̀ka mìíràn tó ń jáde lágbàlá mọ̀wádà consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òǹgodò rọ̀sọ̀ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń tẹ̀sẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́tẹ̀ ilé wọ́n sí ni zero eight one five eight three zero one eight five five. 0815-830-1855. Òun tí màá wá dá consult wà fún ni, ìdílé ó ti dùn, tí gbọ́gbá ó ti kàn sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم والبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست انا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلى هي بينهم وكن لي يا مولاي في موقف العشر وكن لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adáwọ́pẹ́ fún ọlọ́run atọ́rọ̀ ọ̀kẹ́ atọ́rọ̀ ọ̀gẹ̀ fún òjíṣẹ́ ńlá nẹ́bùwà Muhammad ọlọ́run àtọ̀lọ́ ọlọ́run àtòrí ajẹ́ǹjẹ́ tẹ́ rẹ̀ kọ́lọ̀n kó bá mú bá nẹ́bì àtàwọn ará alé rẹ̀ àtàwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn náà tí a ń gbìyànjú láti tẹ̀lé wọn tí fi dìjọ ìgbéǹde alkiyama adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé ní òru tòní tí ṣe òru keje nínú oṣù àwẹ̀ Ramadan ti ti ọdún yìí abẹ́ ọlọ́run ọba ọba tó fún wa ní ìyọ̀ǹda láti bẹ̀rẹ̀ oṣù àwẹ̀ Ramadan ti tọdún yìí abẹ́ nínú ọlá rẹ̀ kò fi wá sínú àwọn tí yóò rẹ̀yìn oṣù pẹ̀lú ògo ọlọ́run ní òní pẹ̀lú ògo ọlọ́run ọba kó tó di pé a máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ṣe wa a ṣàdúrà fún àwọn tí wọ́n so nígbàwó ètò wa fẹ́ńkí ládàá rẹ̀ kó lọ bá àwọn òbí àwọn méjèèjì àbí ọlọ́run ọba àwọn òbí wọn méjèèjì náà kọ́lọ́nkọ́ bá ṣe ìkẹ́ àti ìgẹ̀ kọ́lọ̀nkọ́bà ṣe fún wọn kọ́lọ̀nkọ́bà ṣe wọ́n ní ẹni àánú àti ẹni àlùjànnà àwọn tí wọ́n wá ṣe nígbọ̀wé tó yí náà kọ́lọ̀nkọ́ ṣàlékún dáadáa fáwọn náà nítọ́lọ̀ ti ṣe fún wọn tí wọ́n ń wò tínú wọn ń dùn lélẹ́rí kọ́lọ̀mọ́ ba ìdùnnú wọn jẹ́ ìtúkù káàtó nínú ọ̀rọ̀ wọn kọ́lọ̀nkọ́bà sọ́ di ìdùnnú fún wọn a máa tẹ̀síwájú pẹ̀lú kíkàtíra tí a ti bẹ̀rẹ̀ sí ní kà fúnra wa láti bí ọ̀sẹ̀ kan sísìn òní ní òru keje gẹ́gẹ́gẹ́ mo sì sọ lẹ́ẹ̀kan àwọn ṣẹ́kù wa Saad Sarumi wọ́n wà ní stúdíò pẹ̀lú wa tí wọ́n sì ń dá wa lẹ́kọ̀ọ́ láti nù tíra náà ìta kéwúdé lánàá òní lẹ́yìn tí a ka ayé al ń jẹ́ kó yẹ wa pé súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam òun ni ìgbéyàwó àtijẹ́ kó yẹra wa wípé àwọn ànẹ́bì tí wọ́n ti kọjá lọ súnà tí wọ́n náà ni ànẹ́bì fi ń tẹ̀lé àwọn ànẹ́bì ọlọ́wọ̀n tí wọ́n ti kọjá lọ ni pé ọlọ́wọ̀n ṣe ní nǹkan táwọn náà mọ̀ ṣe ògùn àwọn ni wọ́n níyàwó wọ́n sì bímọ àwọn bọ́ sí bí hadisa nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tánàbí ti ń ka àwọn nǹkan tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ànábí ọlọ́run ọba kóhun tó dé àwọn nǹkan tí wọ́n kà kún àwọn nǹkan tí ọlọ́run ọba pa wọ́n láṣẹ láti máa ṣe àti kálákọ̀ọ́kọ́ àti kẹlẹ́kejì ẹlẹ́kẹta ọ̀nà lókù ti àmú báyìí so ẹ ká farabalẹ̀ ká gbọ́ àlàyé látẹnu àfáwà Sheikh Saad Sarumi gbogbo àtàbá níbèrè àbí tá a fẹ́ dá sí orí ètò tó bá dásìkò aṣojú òpólẹ̀ tí a ní àǹfààní láti dá sí orí ètò kọ́lọ̀n kó ṣe náà fún wa bísmìlá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabi wa ba'd assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. arfa fún ọlọ́run ọba ẹ̀yìn ọlọ́run ọba àtọ́lá rẹ̀ tí wọ́n ti fún annan Muhammad sallallahu alaihi wa sallam fil mala'i al'a inda al-mala'ika níbi àti tó gara da mala'ika kọlu ba annan Muhammad a sẹ́kùbọ̀ a salatu kuma ba wọn sahaba annan Muhammad kuma wọn tabi'in kuma wọn tabi tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mana annan Muhammad sallallahu alaihi wa sallam tó fi jọjọ alqiyama amin an kí gbogbo àwọn ya ń lè pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. yí a fi mọ̀ ní ẹntẹ́bà لوا. tẹ́bà ń tẹ̀lé wa hmm. ní àná, hmm. sọ wípé àwọn nǹkan mẹ́rin nǹkan bẹ. Tọ́ pé súnà wà níbi ọlọ́run ọba iná ni. Sọ ọlọ́run fún wa ní fún wa láǹfààní láti sọ méjì ń bẹ kẹ́bí àwọn barista wa Ibn Abdullahi Àfìlẹ́sì Àfìlọ́wọ́ Ràá Mẹ́sì sọ. Sọ lónìí, àwọn abọ́sibẹ́lẹ̀ kẹta, báyà ká tún méjì wọn káfí mọ̀ aṣọ hmm. alákọ̀ọ́kọ́ pé wọ́n ni alkhitan káfí jọyìn papọ̀ alkhitan ẹlòmíì lè mẹ́gbọ́ wa lánàá hmm. hmm. àwọn tó bá ti ti ń gbọ́ lónìí báyìí yọmọ̀ pé ah, a àsọ̀wọ̀ yìí ní àná so alkhitan òun náà ni circumcision òun wà nínú alákọ̀ọ́kọ́ ìdábẹ́ fún ọkùnrin ìdábẹ́ fún àwọn ànábì ọlọ́run ọba kódà sọ́lá ni pé nínú ìmọ̀ tí ó wà nínú àkọọ́lẹ̀ ni sọ́lọ́tọ̀sọ́lọ́gbà tí ó dábẹ́ fún ara rẹ̀ àáké ló fi dábẹ́ hùn subhanallah káfílẹ̀ mọ̀ pé tó sì pàtàkì dé ó sì ti dàbàlagbà ó ti di ọmọ tó wáyé ó ti di ọmọ àgbà òun nà yàwó mọ́ni àníwá ìbọn yìí mo ti di ọmọ forty years nígbà náà ọlọ́run wa pa láti pọ́ yá lọ dábẹ́ ọ wá lu àáké ó fi dábẹ́ hùn ni fún ara rẹ̀ níjọ́nà ní wọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì inú rẹ̀ òun náà ni àtàtùr ìmáa lo kẹfíìmù kí ẹ máa lo àwọn tùwàrí tó dáa kí ẹ tọ́jú ara kóbìnrin kọ́ sí tó wà nù lé hmm. lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ mi jáde ọkọ mi ń bọ̀ wá bá mi wọ́n ń darí bọ̀ wá lé ọwá lo pẹ̀fúm dáadáa kọ́kọ́ wọn máa gbóhùn tó dáa látàrí so eléyìí yóò máa fa sábàbí ìfẹ́ yóò máa múná ọkọ dùn so eléyìí sì máa sábà bí yóò máa jẹ́ ìpèsọ́nà fún ìbálòpọ̀ láàrin lọ́kọ àti iláyà. yóò jẹ́ kó lè máa lọ déédéé àwa sọ àwọn ewu tó ń bẹ ń bi pé kóbìnrin máa rùn kó máa sọ̀sọ́ kó pé kó máa sọ̀sọ́ kó máa dọ̀tí. àbọ̀kùnrin náà ọkọ̀kùnrin náà máa dọ̀tí kó náà máa sí yán. ọ̀nà méjèèjì ló wà. méjì ni mm. so alẹ́ àtọ̀ ilé ni ẹni pé sunna ní Muhammad kọkùnrin lo pẹ̀fúm kọ́dà níbi ní tí máa ń wò ó mm. sallallahu alaihi wasallam kó wà. ó bíbá ilayya min duniyakum salasa. níbi nínú ilé ayé yín tájọ wíwá ń bẹ̀ yìí alẹ́bí hmm. nǹkan mẹ́ta kan bẹ̀ pé ọlọ́run bàbá ní kẹ́lá ọmọ mi nífẹ̀ẹ́ nǹkan ẹ̀yẹ tó pọ̀ alẹ́sọ̀rọ̀lá ọ̀sálá àpéèbó alẹ́bí ní àpéèbó òun náà ni tùwárí òun náà ni pẹ̀hùn alẹ́bí láì pẹ̀hùn púpọ̀. wọ́n nìsá. bákan náà alẹ́bí ní ẹlẹ́ẹ̀kejì náà ni ànìsá obìnrin fẹ́ràn àwọn ìyàwó rẹ̀ obìnrin gbé àwọn ìyàwó rẹ̀ láǹsọ̀ọ́ tòbí tábàlọ̀ wo nípa àwọn ẹ̀kọ́ tó lọ́wọ́ tó mú pé nínú súnnà náà hmm. ní kí yẹn fẹ́ràn ìyàwó yẹn àbáwọn ìyàwó yẹn so adébí ni á obìnrin nípa àwọn ìyàwó mi ọlọ́run lẹ́kẹ́ níwọ̀n tó ọmọ lálà sí àwọn obìnrin kọ́dà wọn wòyàn àwọn ọmọ tí tó wù ọ fún ìyàwó rẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ ẹwà wọn àwọn ìyàwó aṣọ́gbọ́dẹ̀ lọ́sọ̀rọ̀ wọn ní tàbí bá wà nílé gbogbo nǹkan náà bá wọn ṣe Hmm. yóò bá wọn sí tọ̀hún ẹmọ̀ sí tìyí ẹmọ̀ sí tọ̀hún ẹmọ̀ sí tìyí. lábẹ́ khairukum khairukum li ahli. ìgbàlóbi ẹni tó lóore jù ní khairukum li ahli hmm. ẹni tó dá sáwọn ìyàwó rẹ̀ tó dá sáwọn ará ilé rẹ̀ tó ló jẹ́ pé ànábì fẹ́ràn wọn náà ní fi ń ṣe dáadáa sí wọn bí ọba fẹ́ràn ẹni tí yàn fẹ́ hmm. èyí ṣe dáadáa tó sábà tọ̀tọ̀ yàn dé ọ̀dọ̀ rẹ̀ ẹ̀dẹ́ ọ̀bá ti fẹ́ dáadé tàtọ̀dọ̀ yàn ọ̀rọ̀ rẹ̀. tí wọ́n kàn sọ tó bá rí sí àwọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ó dáa ọjà nẹ́bí sọ̀rọ̀ láwọn sọ́lá pẹ̀lú ìwà mẹ́yìn bá ti rí pé yẹn kan sọ̀rọ̀ ìgbésí ojú ìṣe dáa tó ti ọ̀dọ̀ fáwọn ìyàwó rẹ̀ ara lè. ànábì ò gbọ́wọ́ rẹ̀ sókè kókókókókó gbogbo bà. ànábì ò gbọ́wọ́ rẹ̀ sókè dípò pé yóò nà kankan náà àwọn ìyàwó rẹ̀ rí. wọ́n wà sọ pé ó provoke mi ni. provoke mi ni ibi mm. mm. tí ń bá bá mi sọ̀rọ̀ ní ọ̀tẹ́mílẹ́wọ̀n ni gbogbo nǹkan báwọn ẹ̀yìn ọkùnrin máa ń ní sùúrù ní máa ń jọ àná Muhammad mm. sallallahu alaihi wasallam. ìwọ obìnrin ìwà provocation náà ní nígbà míì dáadáa máa wọn náà pé wọ́n sì jọ mékèé ẹ̀yọ́ kí ẹ̀ bá níyàwó ńlé ẹ̀yẹ́ bọ̀lọ̀ máa rí wọn bí ọmọ kékeré ẹ̀yìn pé yóò misbehave ẹ̀wọ̀ ọmọ kékeré ni wọ́n wá expect misbehavior látọ̀dọ̀ ìyàwó rẹ̀ ọmọ kékeré ẹ̀mọ̀ gbà mí tẹ́ bá ń pèpè wá olè máa ju olè tó máa jẹ́ tó máa tó máa dára wà pàpàpàpà kó wọn ohun ẹgbẹ́ báyìí mọ́gbé yóò ṣe nùṣúùs. nùṣúùs yóò ṣẹlẹ̀. àmọ́kùnrin ni ó ṣe kí ni o ọkùnrin ni ó ní sùúrù pẹ̀lú ìyàwó rẹ̀ ara ilé rẹ̀. wà ní sáà ànábì ni wọ́n ní kó kó fẹ́ràn àwọn ìyàwó òun. débi pé ní mahama sọlá sọlá kódà ó wà mí àkọọ́lẹ̀ pé àní sọlá máa ń bá wọn pọ́lísì bàtà lónìí hmm. àánú bàtà wọn ni àtúntò bàtà wọn ṣe ní gbogbo nǹkan báwọn ṣe gbogbo ẹ̀ka ilẹ̀ fún wọn tó bí pé àmọ́ kìí kàwá ní tábà ti dàsìkò òun báyìí ẹ̀wù yàwá aṣáwọ̀dì lọ tó bá kàtà dàsìkò òun báyìí kò sí ń tẹ́lẹ̀ mọ́ wákùrọ̀tù àìní sọ̀lá kùrọ̀tù àìní sọ̀lá anábì ni wọ́n fi ìtútù mm. ojú mi síbi kí n máa kírun ẹwà ní Muhammad sọ̀lá tó bá fẹ́ kírun lásìkò bá ti gbé ààrẹ lélẹ̀ mọ́ anábì mm. àrífin àbí ha ya Bilal mm. Bilal mú ojú wa tutù fún ọkàn wa ní ìsinmi pẹ̀lú pé kíni pẹ̀lú òun pé hmm. òun pé àníbi máa ń rí ìtutù ojú ìfọ̀kànbalẹ̀ ìdùnnú látara ẹ̀hún nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn wọ́n jẹ́ ká nẹ́bì fẹ́ ibi nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé hmm. ọ̀rọ̀ tá nẹ́bì sọ tó pọ̀ jù hmm. táwọn táàfin sọ fáwọn èèyàn nísìn pé n tí wọ́n ń pè ní women's rights látòrí ànẹ́bì ló ti bẹ̀rẹ̀ mọ́ wá wàhálà kàkì Uh, women's rights or wá dìde ọ ni mi mo mọ right mi náà hmm. gbogbo rights rẹ pátá kò sí ò tí ì fún ọ kò sí ìta ò tí ì fún ọ hmm. nínú rẹ. Hmm. àwa ibi wá ráìtì wá sí ọ̀dọ̀ ni o tó bá fẹ́ sí wá sí mọ́rọ̀ nínú ọ̀rọ̀ mọ́rọ̀ nínú ọ̀rọ̀ má lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mislead yín hmm. àwọn tó mọ̀ sọ fún pé ikú ọ̀rá ìtìlẹ́jọ́ ní pẹ̀lú ọkọ. Hmm, àwọn yìí wọ́n ní jẹ́yàn gbélé ọkọ hmm. yóò padà dáwí sí bàbá yẹn ni ah, yóò padà hẹ́ndì ẹ̀ndọ̀ sí ilé bàbá yẹn eh, àbúkọ́ àkàn obìnrin bẹ́ẹ̀ púpọ̀ àbíkọ́ gbà yí pé ọkọ rẹ̀ ẹ̀jọ́ ní ikú right. ànábì tí ọmọ sọ̀rọ̀ tí ọmọ sọ fún àwọn ọkùnrin pé ẹ ṣọ́ra o pé àwọn obìnrin yìí eh, Allahu akbar ẹ̀fẹ́ àmọ́nà ọlọ́run lè fi gbà wọ́n o hmm. Allahu akbar hmm. Allahu akbar. ọlọ́run kò mú sábà ṣàlékún kẹfà níbo Muhammad sallallahu alayhi wa sallam. kódà nínú bá nàbì tó máa ń ṣe fáwọn ìyàwó hmm. rẹ̀ nípa ànábì sallallahu alayhi wa sallam ànábì àmà lọ lo ògì báyìí kí máa gbó ògì kí máa gbó èlùbọ́ gbígbà tẹ́yẹ̀ ń bá yàn gúnyán ṣe tó burú gbé tábára fa pẹ̀lú ohun gba rẹ̀ àti sòtò hmm. rẹ̀ tó wá jòkó tẹ́lẹ̀ rẹ̀ nàbínú hmm. lé àwọn àjọ ń gún kínní hmm. ẹ̀yìn náà ṣe ẹgbẹ́ jìkà òyìn mọ́ tó wọ́n tẹ́lẹ̀ máa dá sáàrin yín. kọ́dẹ̀ tẹ́lómi bá tún hẹ́pù ìyàwó rẹ̀ táwọn ẹlòmí bá tún bá ń bẹ̀ wọ́n tún eré ìwé kò ní làákà yìí. ó ti gbàsùkò tó ń di rẹ̀. súnnẹ́sì ni so gbogbo nǹkan báyìí. bọ̀ tí ò bá lè tí ò tóun bá lè ṣe ń kọ́ tó bá tún á gbàyàn pé ó fún ara lọ́wọ́. ọ̀gá sẹ́ńpá ayé tí wàá dáyé ọ̀hún ní síbáyé lápèjúwe ní síbáyé ọ̀gá òkú ọ̀dà níbọ̀ gbé lọ sí ọjà ọjà àgọ́ tó fi máa ń lò lù. ti lọ. bọ̀ lọ yọkàn síbẹ̀ ẹ̀pọ̀ nígbà tó ń bá wà ń bẹ ní ikú òkú sí gbogbo ojú rẹ̀ gbogbo rẹ̀ gbogbo fìlà rẹ̀ gan dọ̀tí tí ò bá rọgá wa sọ rẹ̀ náà dọ̀tí dẹ̀dẹ̀ kọ́lá gbogbo nǹkan gbọ́dọ̀ rẹ̀ súnà na mahamana ni sọlọlọ bẹ́ẹ̀ ọba lè ṣe nǹkan bá ṣára ganyan gangan mm. tó wá lu ẹnìkan wà sí ìlà míì mm. láti pé bí mẹ́ṣọ̀ kan láti pé kan wọ́n fi ṣe nǹkan yẹn tó wà sí jẹ́ pé padà wá jẹ́ n tó jẹ́ ṣíṣe pé a rí pé n tàfẹ́ mú tẹ́lẹ̀ mẹ́ni. gẹ́gẹ́ bó ti jẹ́ pé nìsinmi ká clean nínú ilé hmm. ká ṣe mọ́tótó nínú ilé iṣẹ́ obìnrin ni wọ́n jẹ́ àdàmú ara wa hmm. lóye eh. tóra pẹ̀lú mi ò tún máa lọ béèrè question tí ò wúlò ìgbẹ́ eh, ẹ̀ ṣe dandan ni kó bẹ̀rẹ̀ ṣe ń hmm iṣẹ́ ti ti ẹnu àmọ́ tọ́kọ rẹ̀ bá assist rẹ̀ lórí rẹ̀ àbọ̀ gbà yẹn pé kọmọ wá help rẹ̀ hmm. lórí rẹ̀ nínú nǹkan tó dáa ní tọkùnrin lè ṣe gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé obìnrin náà òun náà lè assist ọkọ náà níbi responsibility tiẹ̀ náà. kọ́lá bẹ̀ kí n nígbà tó sọ pé obìnrin ni ipe pé hmm. òun ló ní kó clean nínú ilé ẹ̀jẹ̀ kẹfìn àti tìkà yẹ́wàá عائشة رضي الله تعالى عنها رضي الله عنها كنت كنت أغسل المنية من ثوب رسول الله صلى الله عليه وسلم كنت أغسل المنية من ثوب رسول الله صلى الله عليه وسلم إني ما فاطو kúrò níbi aṣọ ní Muhammad sallallahu alaihi wasallam láti tún aṣọ ànẹ́bì tí túnmà yóò kú jíbi ìrọ̀sọ̀lá ànẹ́bì sì máa jáde báyìí yóò máa aṣọ òun náà lọ́wọ́ sáàdì aṣọ òun ò ní ti gbẹ mm. yóò bá ànẹ́bì fọ aṣọ mm. ibi tí sperm bá wà tí àtọ̀ bá wà lọ́jọ́ ìyàwó Aisha ó fọbẹ̀ yóò gbó yóò gbó lọ́tí wá fọ́tán anúbẹ̀ wá ń jáde lọ yóò wá jáde pẹ̀lú pé kí ní ò tí ìgbé oníwà wà náà ń zo afẹ́gbẹ̀mọ́rí fi sọ obì torí ìwọ tó ọmọ eh, béèrè pẹ́ṣẹ̀ sọ mí ni kí n bọ́ ọkọ fọ àbí mm, dandan kọ́ mm ògúrú àwọn question bá hmm. àìfẹ́ nìkan hmm, sí èyí tó bá lè sí hmm. ń bẹ̀ sí ọlọ́run san lẹ́sàn rẹ̀ gbogbo ìta fi ń sọ iná pé àwọn responsibilities ìta bá ń ṣe àmọ̀gbà ládá ń bẹ̀ ni tó bá ti jẹ́ kí ẹlòmíì máa kó fà á ládà rẹ̀ tọ̀ wọ́n náà rí pé lọ́kọ̀ wà ní àwọn lásán di ilé <laughs> abẹ́ ní aláàkúbọ̀rọ̀ ọmọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yà wà kúrò lákùnkúrò pé wọ́n fara gbolẹ̀ fún bàbá àwọn ará jọun àwọn ará jọun èèyàn ni wọ́n hmm. kákẹ́kọ̀ọ́ látara wọn wọ́n so aṣọ ọkọ wọn hmm. wọ́n sọ pé wọ́n kò wọ́n fọ́ hmm. ó ti di norm ó ti wọ́n àrí sí nǹkan kan pé wọn ò kí ń kó súnsún mẹ́ ààrẹ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ láti lè ní ẹ jẹ́ kí n fún ilé example ó ní àwọn nǹkan kan tá à ń notice lẹ́nu jẹ́ mẹ́ta lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin nísìnyí tó sì wà dangerous gan hmm. tẹ́ ká múra sí obìnrin tí ń múra lé ọkọ àbí tí ò tí ì ṣe tán ilé ọkọ náà hmm. ẹ rí i pé nílé tó ti wá àwọn òbí ọmọ kọ́ lẹ́kọ̀ọ́ hmm. wọ́n a máa sọ fún pé ẹ̀kọ́ tá ń kọ́ yí o torí ìgbà tó bá ní sí lábẹ́ wa mọ́ ni o torí ìgbà táà ní mọ̀ nǹkan tó ń jẹ mọ́ táà ní mọ̀ nǹkan tó ń ṣe fún ọ nílé ọkọ mọ́ lásán kọ́ lẹ́kọ̀ọ́ yìí ẹ̀dàkùn obìnrin wo ni ó jí nílé bàbá rẹ̀ nílé màmá rẹ̀ tí ò ní gbalẹ̀ hmm, eh, tí ò ní ìmà tí èyàn ọmọ àfi ń sáǹfàní àwọn tọ́pọ̀ mìíràn sí ma gbálẹ̀ bí i ṣe mẹ̀sìn nìkan lásọ̀ gbogbo ẹ̀kọ́ tí màmá tí wọ́n kọ ní létò tí ń bọ̀ tó jẹ́ pé hmm. ojoojúmọ́ ò lè má gbálẹ̀ àà sọ tìgbà tí obìnrin bó bá wà ní skul o mhm. àbọ̀ lọ sí kọ́ọ̀sì níbì kan o ẹ̀rùn pé òun lọ wà pẹ̀lú ara rẹ̀ ibù níbẹ̀ òun náà gbogbo tí wọ́n tẹ́ tí wọ́n kọ yín nílé ẹ̀tùmọ̀ implement ẹ̀ lọ́mbẹ̀ ẹgbẹ́bà àgbàgbé àmọ́ lóde òní àṣẹ àgbákò hmm. débi pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìsín wọ́n rí lé ọkọ gẹ́gẹ́ bí bí tí wọ́n fẹ́ lọ rest ń bẹ̀ pé hmm. wàhálà tó ń fún mi nílé wa yìí ti pọ̀ jù hmm. débi iná dídá o. tó bẹ́ẹ̀ pé obìnrin mi ò ní dáná. mi ò ah, eh, <laughs> ní lọ sí mr. ìtàkàmọ̀ lọ ránjẹ́ ni ní gbogbo ìgbà. yóò adágbà tẹ́ pé àbáwọn òbí ọkọ ni wọ́n ti mm, kọ́ òun ló ti ka ìkàkúkà lórí mm. social media pé n tó bá ti wù ọ́ tó bá ti fẹ́ jẹ ọkọ rẹ̀ ọlọ́ra wa fún ọ ni. a sọ pé nígbà míì ọkọ wọn lè jáde lọ ta wọn lọ ra tó bá fẹ́ wù wọn kóbìnrin mú iná dídá kó mú lọ́kùnkúndùn kó mú clean ilé kó mú lọ́kùnkúndùn ìwọ tó yẹ pé ò lè jí láàárọ̀ ọjọ́ kan kó má gbálẹ̀ nílé yín kó má nu gbogbo ìdọ̀tí tí ń bẹ nínú ilé ọ̀wọ́ hmm. lọ́wọ́ délé ọkọ lọ́wọ́ sọ pé ẹ̀kan lọ́sẹ̀ lọ́mọ gbálẹ̀ ọwọ́ tẹ̀rálẹ̀ so ẹ dákun à ń fi lè yà fi ń pàrọ̀ àti gbogbo èyí hmm. tẹ́ jẹ́ obìnrin wa. Hmm ìdàkùn àwọn responsibilities yìí nìyí tọ́lọ́wọ́n bá gbélé yín lérí tó jẹ́ pé lábẹ́ home management hmm, eh, obìnrin ni ó manage inú ilé kò sí tọ́kọ ọkùnrin pẹ̀lú eléyìí ẹ wá wo oríṣiríṣi ọkùnrin ló wá wà nísì hmm. ọkùnrin mi wà tó jẹ́ pé bóun ṣe ń ṣe nínú ilé rẹ̀ ní tó wà ń bẹ̀ ni pé fẹ́ tí gbogbo nǹkan mọ́ ní ti tóní tóní tóní tóní. ọ̀hún bá wá rí ní tínẹ́sì inú ilé bóde. yọ̀rọ̀ nígbà tó yẹ pé kóhun tó kó tó di ọkọ bó ṣe ń kílìmì inú ilẹ̀ rẹ̀ ọjọ́ ẹ ti understand nígbà tó wá di ọkọ tán yóò mọ̀ á expect pé ìyàwó òun náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ò lè rí kò lè wà perfect ibi tá a tún fẹ́ lọ àlọ́kọ̀ so nígbà míì ẹ̀ńtọ́lọ ní kéèyàn fẹ́ o hmm. lè má ní agbára kìíní yẹn púpọ̀ hmm. so ọwọ́ àfara mọ́ ìtọ́lọ máa ní kó ní hmm. ó sì máa encourage ẹ̀ ibi tó bá kù sí ó lè dá síbòmíì tí ó tó gbádùn rẹ̀ ń bòmíì ibẹ̀ ń lọ́mọ á wò tọ́mọ fi dì gbogbo àtàbá fẹ́ dá sí orí ètò 090 090 72386975 àbí zero eight one three four six four four eight seven seven ẹ rí i pé ọ̀tọ̀ ní dáfẹ́ wí lónìí ọ̀tọ̀ níbi tí a padà yà sí hmm. nítorí pé a fi hadisi kan a fẹ́ fi tú hadisi kejì àwa yà lọ síbi tó ṣe pàtàkì gan hmm, lórí ọ̀rọ̀ àwọn obìnrin hmm. kọ́lọ́mọba kó jẹ́ kí gbogbo àwọn àlàyé tí àwọn ṣe ti ṣe fún wa kọ́lọ́njú ṣe wá ní àǹfààní ní ayé àti níjọ́ gbẹ̀ndẹ̀ al So now. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hmm. Hmm. Mm-hmm ẹ ṣeun jẹ́sákùn lọ́gbà in tí aláàjì ń sọ ni pé ọkùnrin hmm. tí bá ń ran obìnrin lọ́wọ́ kó appreciate ẹ̀ hmm. kó mọ́ àtọ́ di hmm. responsibility ẹ̀ obìnrin mi wà máa bínú pé kò àṣìṣe òun àbí lọ́sọ̀dẹ̀ ojú pé ojúṣe rẹ̀ ní ọgbọ̀n eh, ṣe fún. gẹ́gẹ́ báwọn ọkùnrin míì náà ṣe máa bínú pé ìyàwó àṣìṣe àwọn lójúṣe títí wọn náà ní kò rí bẹ́ẹ̀ responsibility kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run kò ṣàánú alaikum salaam lọ́wọ́ kàtó. Mm. Jazakumullah khairan. Ẹ pé ọ̀rọ̀ kan náà ni gbogbo àjọ ń sọ. Kò sẹ́ni tí ò lọ́mọ obìnrin léwu. Hmm. Gbogbo wa pátá kátírìnì àwọn ọmọ wa hmm. lọ́nà tí ó jẹ pé yóò fi rọrùn fún wọn hmm. láti jẹ́ ìyàwó dáadáa hmm, lọ́dẹ̀dẹ̀ ọkọ lọ́nà tí ó fi rọrùn fún wọn láti jẹ́ ìyá dáadáa fáwọn ọmọ wọn gbogbo eléyìí ó ṣe pàtàkì fún ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́nkó mọ́sá ṣe ní rọrùn fún wa now wa alaikum salaam tó lọ́bàá kàtó ẹ ṣeun Naam. inú wa ti ẹ̀dùn póbìnrin lẹ́yìn ẹ bá wa dá sí ọ̀rọ̀ àwọn obìnrin là ń sọ àwọn ọ̀dọ́bìnrin wa Hmm. Hmm. Hmm. ẹ ṣeun gan jazakumullahu khairan ibi iná láàdó sí lónìí pẹ̀lú ògùn ọlọ́run bá ó tún di ọ̀la kọ́lọ̀n kó sọ́wájú ọ̀la lọ subhanakallah alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk الله ربنا مولداه ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń sàbíyàn fún ìrànràn ìṣòro làwọn lọ́kọ láyà kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ kíkẹ́lẹ̀ àbájì bẹ́ẹ̀ fi lè rọrùn lọ mumi láwùjọ mùsùlùmí ni mawaja consult home of islamic family council ti ṣàgbékalẹ̀ ìlú ńláńlá yẹn tí wọ́n pè ní mawaja lórí ìkànnì gerin fm ninety five to five amam patigi road gra ìlọrin onírànràn ọ̀nà àtọ̀ títọ́ òtítọ́ fi rìn ìjókòó láàrin ọ̀dẹ̀dẹ̀ tí ìbàgbẹ́pọ̀ fi dùn mọ̀rẹ̀ ìmọ̀rẹ̀ táwọn tó ti wà nínú ìgbéyàwó ó fi mọ́ ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọdé tí ń palẹ̀ mẹ́ ìgbìyàwó gbọ́dọ̀ ni. lẹ́mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún barista abdullatif abdullahi asudaisi lórí gerin fm lálálẹ́ ìjímọ̀ friday látàgò mẹ́sàn gẹ́rẹ́gẹ́ sáàgò mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine forty five pm ẹ tún lè jàǹfààní àwọn ẹ̀dá mìíràn tó ń jáde lágbàlá mọ̀wádà consult the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òǹgbodò rọ̀sọ tó bá tún yọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́tẹ̀ ilé pè wọ́n sí ni zero eight one five eight three zero one 08158301855 ọ̀tí màá wá dá consult wà fún ni tí ìdílé ó ti dọ́gbọ́n ó sì tán sí